من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة ووفتنا الأخطار ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسى كل الله وبعلا نجي له عن طريقاتي بيكون أسواجه داء الأسواى الشكوى الفاوى النبوى محمد صلى الله عليه وسلم كلا لهم كفا نبينا كورا إلى كوا صحابة إن كلام أبا قصرنا ولا كلام بيوا كوا الفاوى كوا قاوة بيوا وجماع لكم والوجن ومديات لدى ولما سأصلعنوا ولا يتلك لهم هنا أشكيها جنس بأن أني وراي هنا الإسلام وفاة في ست خلفاء الراشدين أشكيها جنس أوان خليفة جسر صلى الله عليه وسلم أبو بكر عمر عثمان عتي علي ورونيقا فتنة في سلام تاري باسنا عثمان ينكا لوضعي ọlọ́run bá san gbogbo wọn lẹ́sìn rẹ̀ ìdùnnú sábà ni a bẹ̀rẹ̀ ابن سبع سوري بن يهود بدا وعلى لمن الاسلام رعصوا فتنة قلولي بقوعون فتنة فتنة يعني وكان رأس عاد الفتنة ذلك الرجل اليهودي الذي كنا بكره وكان وكان رأس عاد الفتنة في بندق بفتنة إليه ذلك الرجل اليهودي bẹ́ẹ̀ ni arákùnrin yẹ̀wò rí tí ó ń gba ìsìlámù rọ́ ṣọ́rọ̀ bẹ́ dálì ní ìsìlámù ọdún náà bẹ́ tẹ́ sọ̀rọ̀ síwájú àti mọ̀ ń pa rẹ̀ pé yẹ̀wò rí ni ẹ̀mẹ̀rẹ̀ ni musamman abdullahi bin sa'ayi wọn kò ní abdullahi masuka amma bi dawa tuli ali bin abi talib radiyallahu anhu kun je ko guda sidna ali kuma kini bi wani kan yi wa mun guda ton ó di ẹ̀ nínú àwọn ìdìbò tó lágbára púpọ̀ náà bá fura wípé alice francis ó ní alice fura wípé alice fura ọ̀họ̀ ó yẹ ilé ìgbé ìgbújà ni ilé ìgbé kó ìgbújà ni ilé ìgbà ìgbújà àgbà ilé ìgbújà tó ìgbé máa ló ń tọ̀ náà fi bí fún bẹ́ẹ̀ ni aburú ni wọ́n gbé dálẹ̀ ó di arákùnrin yẹn kí ẹ̀fẹ̀ ó ní káàmà bìí àwọn sí علي بن ابي طالب دائما ان دعوا وصف في النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم دعوا على ذلك اهو فجاء توصلنا الف دون يا نبي صلى الله عليه وسلم يكون لدي خليفة يوصي رسول الله صلى الله عليه وسلم اهو فجاء توصلنا الف ومن عزم من من لم يجد بصوتيته لو سأبو أبو سي جنسيو موا sí àríjìkàjọ sí àríjìkàjọ àfẹ́lẹ̀ wílẹ̀ tálàbùsù jù tó fún ìwọ̀ ma man haɗa o kafir min lalazi min alawa allahu akbar wọn kọ́kọ́ wá tẹ̀lé àpàjùlọ àwọn onífẹ̀ẹ́ni kò sí ìgbésẹ̀ wà lágbà láyé tí a ti lè fẹ̀mí wọn tẹ̀lé kí a ti máa fi ní ìsìn sẹ́yìn kan kawai a ran su ne ɗan kusurla su na wasan da su ne kuma mutum da su wayi ba su ba ma na su ba su ba su ta gaba ma ne kyau ne wasu ba wani ba ne musulmi kin kin lada a wasu su dina kin kore kin kin lada yi su dawa ita yi mutu amma su dina su mutu ta sa ko dawo نوات الجنة من عطاء قال ليس مؤمن ولا كافر قالوا متلكي والك كافر النبي يعني في مؤمن هو في منزلة بين منزلتين هو من ذيك يعني من بيجي ذيك إليه الشام هو أن ينزل في بين منزلتين لا مؤمن ولا كافر يعني يعني يوم يقول لا شيء ولا رسول آدي أقول وما يزيد ọjọ́ ìgbàmì ẹ̀ kí wá sẹ̀n nígbà kí wá sẹ̀n ẹ̀ẹ́jọ́ ya fún ní ọ̀lá sí à ara ìgbà yìí olókàdé ọlọ́pọ̀ burújì ọ ìgbà ha tàbẹ̀rin ọmọ dapẹ́tẹ̀ ọlọ́run tó sí àmì lásìlú ọ̀lá sí à lọ́kùsàlọ́ bí yóò fi lẹ́nu ó rí gbádà nígbàtà ní àgbà àwọn àṣìṣe náà àti àwọn ọ̀dẹ̀ fífi gbìn lọ́sí ọ̀bí wọ́n bí níbi délẹ̀ nígbà náà kan ní àwọn òkú máa fi nígbà tó kúlẹ̀ náà kan ti kan ti pẹ̀lú ẹ̀nu ó rí ra bí àwọn òṣèlú àgbà ní ìtúbọ̀lá wáṣẹ̀ àná wáṣẹ̀ ti withdraw kú láàrin wa lọ́la àwa mọ̀tí làgbáyé mọ̀tí làwọn tó ń wìdọ̀ òkú sí ilé ẹgbẹ́ àbẹ̀rẹ̀ àtúntò bàbá ni ó ní bá bẹ̀rẹ̀ rẹ̀ yọ̀rà bẹ́ ọkọ̀ wọn jẹ́ wọn ni wọ́n rà ní ìpínlẹ̀ Yorùbá wọn wọ́n ní bẹ̀rẹ̀ wọn ní gbogbo owó nìkan ní bẹ́ẹ̀dì wọn bíi ọlọ́run jàpá àwọn torí gbó ọlọ́run من عزم ممن لم يجزي وصيته تقول ترى مسيدي جنتي مو وصيه الخمسه إذا مزحته كثير من أهل الهواء كما قالت ونفس الوطني الذين هم قلوب إيه، لا يفقهون بها نفس الله يثير له يبقى لي أبو حتى ينكا يتولي وجده قال أم رفع الله تتجاوه يكتبون تتجاوه ينهدوا إلى هذا العمر dájìdì zálàmà ìsìlámàrí o dámùlá ìsìlámàrí yóò bá kún mẹ́ àdínà ní rẹ̀rọ ìnáhàdù ẹ̀fẹ̀mílẹ̀ faralẹ̀ gbogbo ní ẹ̀sìlẹ̀ sí àbúrò àbúrò àmọ́rin inna osman akaba o bi bẹ̀rẹ̀ hak ìfẹ́ osman ìfẹ́ ìgbẹ̀gbẹ̀ ìgbẹ̀gbẹ̀ ìgbẹ̀gbẹ̀ musa wọn kọ ló fún gbogbo àwọn ọlọ́dá secret àti wọn bẹ sika àná fún ọkùnrin سكفوا من أهلها كثيرا يرون رأي أمتها فقال كان على عثمان وولايته قصد تكون بها ونوني فانو كما يفادي أمين يقول أبو بها وتكون قوي أبو بها أبو بها أبو بها أبو بها أبو بها أبو بها أبو بها المدار فبلغت عادل أخبار أهل المدينة يروي أخ مدينة يروي أخ مدينة يروي أخ مدينة فقالوا عثمان عن ذلك وأنا بعد ذلك كم يسأل لنا والوي أبدا يسأل لا يسأل أبدا لا يسأل أبدا كل يسأل من وين أنا بقول سيدنا عثمان لبما إتتوي يسعود ماذا كل ما سيد ó di kí ló fẹ́ ṣe àgbàlagbà tó bá wọn ìbùdó àwọn ọmọ lẹ́yìn abẹ́ni táwọn fẹ́ ṣe kí ní àṣìṣò ẹ̀ṣìṣò gbogbo ní ṣe wọn àṣìṣò lórí kí ó di wa lọ́wọ́ pọ̀ قال ما جاءني عن ولاد إلا سؤال àwọn tó ń gbọ́rọ̀ yìí tí ìgbọ̀n sí ní gbọ́ ẹkùn àwọn bọ́nọ̀sì ní dáadáa ni àwọn bọ́nọ̀sì ìwọ̀n fún ní ìfúnṣẹ́ sí tó ń ṣẹlẹ̀ àti lọ́pọ̀lọpọ̀ àkókò kò síbára lọ́dọ̀ tí wọn nínú iṣẹ́ àmì màáwíà tó lágbára jù kò síbára lọ́dọ̀ tí ẹ̀ ó di wa kó nígbà tí màá síbára lọ́dọ̀ kò sí kó wàhálà mi ní àdùn nínú mísírà gangan ní wàhálà wa egypt ó di àwọn kúfà dáná àwọn ẹ̀jẹ̀lẹ̀ kìfìyìn àwọn olúwàhálà làwọn wà wọ́nyẹn قل لي ما جاءني عن ولاتي إلا بسلامة أنت شركائي وشهود المسلمين فأسيروا عليها هي الكتاب كتاب تجمع دينا وشهود المؤمنين لم يدفع مؤمنين فأسيروا عليها في المنى كلا في الكتاب في الشرع كلا في فأشاروا عليه أن يبعث رجالا إلى أمصار تعاقب هذه الأخبار فاندازني كي أن يأتي مكيس أنا وياه ìṣẹ́jú committee lọ inquiry committee lọ sí gbogbo àwọn olúwọ̀n yìí wọ́n lè wádìí tí wọ́n sọ wọ̀nyí ìṣẹ́ni ẹ̀rọ wàhálà ìṣẹ̀lẹ̀ ẹ̀dá o wọ́n ajú dínà fífi ní máa wọlé ọba àmà dínà ẹ̀sìn committee láti lọ ìlọ̀rẹ̀ tó fún ìlànà òkúnà mi alfred muhammad bin sima ila kufa ọlọ muhammad ọmọ sọ́kà alọ́fí kufa wa usama bin zaid ila basra usama bin zaid lọ sí basra وعبد الله بن عمرو إلى شام وما عبد الله بن عمرو في شام وعمار بن ياسر إلى مصر عمار بن ياسر إلى في يجب تجاي جاء قوم كلهم جمع المدعو الجهد كلهم يمان قالوا ما علمنا من أمرائك إلا خيرا قالوا انتبع عليك بغضنا في بدادا وانسي هل بلا وغال ولك سبحانك قبضا ولا بلا بلا بلا خيرا ما عدا عمار بن ياسر ẹni tí wọ́n kí ìwádà ní àmọ́bù ní báàsì ẹ̀ka ti dé ẹni wá fún ní àbọ̀ ìfún wá sí dìkìbá yìí gbà yìí bí a máa ibi tí ìdílé abínú sábà yìí wà ní ibi olóyè ń fìtí àbí tó wà ní tó bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ gbé ìgbà jù فعدا عمار بن ياسر فلما عمار بن ياسر عمار بن ياسر قرري نعم بن ياس رضي الله عنه فانه ان هذا عليه جماعة من الصبحية الفجيه صبحية اي اتباع عبد الله بن سبع في الفجيه اما دماء قلبي قلبي ومنكسب بالكذب ولاؤوه كلاما من حق حق امر براء عثمان ومنعوه عن الرجوع الى المدينه وقال رسولتي كتاب في عثمان لا نتوقف في المدينه لي اجل اللي بولا ما مدينه راو زي عبد الله بن سعد الى عثمان يخبره سيدنا عبد الله ما صار بقدس سيدنا عثمان من فنرين قتله قتل عثمان إلى سائر الأمثال سيدنا عثمان قلتا سوا درجة ربما يوكنا وسبسكو نعاتل أمالي بموافقتي كل موسم وقد ورفع إلي أهل المدينة أن أقاموا يسمون ويضربون لإني máa tàbí mú àdéhùn pẹ̀lú àwọn gómìnà mi máàlé àwọn fẹ́ mi nípa àsìkò hajj nípa òkú wá sí àwọn hajj àwọn ará Madina ti ní àwọn èèyàn fẹ́sùn ká àwọn gómìnà mi yìí nípa kí wọ́n gbé ìbú wọ́n ti ń gbé àwọn èèyàn من دعا شيئا من ذلك من دعا كيو بأنك كان كل من الجنة غفى موسم قواس موسم قواس بها hajj داخل حقه وعدها الكوري ẹ̀sùn mi ní àwọn min umayi wọ́n tọ́dọ̀ tìmí náà ni wọ́n gbà àwọn sùn wọ́n gbà wọ́n sì jẹ́ tuntun láti rẹ̀ iná láyé bí mo fi sọ dèké ni wọ́n lọ nípa àwọn tó bá ti sàárà tó ìjọba ti dúpọ̀ yìí àwọn ọ̀dọ́ ara mi ti àti ẹ̀rọ ti jẹ àwọn púpọ̀ náà gbà orí náà gbà orí náà gbà ẹ̀ tí wọn ká àti parapọ̀ ọ̀nàgbà ti dé àrídìrì àti dé lágbàtà dé àgbà àgbà ńlá ni o ẹ̀rọ ti ṣe àgbàlagbà àǹfààní mo lọ sí ilé mo ara àwọn ọmọ ọ̀rọ̀ àti ní ìrìnlẹ̀ àtàwà ní kí ló wá dé àtàmàdì jẹ́jú o àti kí ló ń sọ àtàgbà lọ́gbà ìgbàlẹ̀ mọ̀ sí àgbàlọ́gbà rẹ̀ síbẹ̀ ní ẹlẹ́rẹ̀ ẹlẹ́rẹ̀ ẹlẹ́rẹ̀ ní mẹ́rin ní ẹ̀fọ́ ọ̀nù ní ẹlẹ́rẹ̀ ìjọba alápòsí ìjọba alápòsí ìjọba ẹ̀sìn tó ẹ̀sìn wà lé ẹ̀ ráì wọ́n á tọ́ sí oníta àwọn ìwà tí wọ́n yàn fún mi dédé ìjọba tẹ́lẹ̀ àwọn àwọn méjì àwọn márùn kan wọn bára wọn jà ń bẹ̀rẹ̀ wọ́n á sọ ẹlẹ́gbà márùn márùn àwọn márùn láti bí fẹ́ẹ̀ ìṣèlú jìnnà fún mi náà dáwọ́ mi ọdún mi ń bọ̀wọ̀ mi sí ìgbádùn ẹ̀ẹ́n abẹ́rẹ́ jáde láti ṣe sùn bá ọmọ yìí ó bí wà ọlọ́run wa kú sànù wà ní